فكر الشباب جنون والناس فوق ودون وللأمور ظهور تبدو لنا وبطون سكر الشباب جنون والناس فوق ودون وللأمور ظهور تبدو لنا وبطون وللزمان تثن كما تثنى الغصون من العقول سهول معروفة وحزون وللزمان تثن كما تثنى الغصون من العقول سهول معروفة وحزون فيهن رطب مؤات منهن كد حرون لا أعمل الظن إلا فيما تسوغ الظنون فيهن رطب مؤات منهن كأس حرون لا أعمل الظن إلا فيما تسوغ الظنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا يقوم ولا بنون إلا من أتى الله بقلب سليم asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àdúgbò púpọ̀ fàlẹ́ àbá. alhamdulilayi. ọba tí ó fọwọ́ di òní ní ìlú Ọ̀fà níwájú central mosque ìlú Ọ̀fà ní Kwara state lónìí ọlọ́run bá lè sẹ́kọ̀ọ́ wa ọlọ́run sì yẹ kó fi àǹfààní fún wa láyé àti lálùkẹ́ ìkẹ́ àti anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú àwọn sàhábì rẹ̀ gbogbo ẹ̀ka ń tẹ̀lé ọ̀nà náà tí ó mú láti ti dìjọ́ ìkẹyìn lọ́yìn kékeré sáńtà ti. àwa wọn ní kí n bá wa sọ̀rọ̀ èmi àtẹ̀yìn kájọ pé alákìyèsí síbi tí ń ṣe ìgbàgbọ́ òdodo ti islam tí ó pè wá sí pé ká ṣe. sọ yẹn nu àti láti fi wá ohun tí ń lọ nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá aláwọ̀ àṣà àti ìfẹ́ tí wọ́n kọ́ mú àwọn bí wọ́n sí tó ti di bára kó wọn táwọn jù ú lọ fún ẹ̀sìn nígbà tí ẹ̀sìn dọ́gba wa à ń bẹ́sẹ̀ yẹn lọ́gbọ́n kan à ń bẹ́sẹ̀ lọ́gbọ́n kan. tí wọ́n mọ kọ́kọ́ ẹnu báyìí àbọ̀yẹ ká fi tí wọ́n bẹ́sẹ̀ ń lọ ẹ̀ tí ká fi ń lẹ̀ fún ohun tó lọ́ọ́ eléyìí ni wọ́n ní kí a sọ̀rọ̀ ní lórí ní alẹ́ òní kọ́lọ̀ ń kó ṣàǹfààní fèmí tí màá sọ. èyí náà tẹ́ ń bẹ pẹ̀lú mi tí ẹ gbọ́ kó ṣe ta yàtà lókè á mọ̀ fún wa kí n kọ́kọ́ ra wípé ẹ̀sìn Islam tí ó ṣe méjì lórí ẹ̀ òun nìkan lẹ̀sìn Ọlọ́run lórí ilẹ̀ ayé. إن الدين عند الله الإسلام ọlọ́run nìkan ó sọlẹ̀ sin ọlọ́run. lórí ilẹ̀ ayé tá a wà nínú rẹ̀ yìí ẹ̀ṣẹ̀ pọ̀ lórí ilẹ̀ o ọ̀pọ̀ ní nàìjíríà o ọ̀pọ̀ nílẹ̀ yorùbá o ká tó sọ orílẹ̀-èdè míì ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀sìn míì yàtọ̀ sí islam kò sí ẹnì kankan nínú àwọn ẹlẹ́sìn wọn tí wọ́n lè mú ẹ̀rí wá láti inú ìwé ọwọ́ wọn tí wọ́n fi ń ṣe ẹ̀sìn. ẹ máa nìṣó ẹ máa sọ̀rọ̀ yẹn tí ó sọ wípé ẹ̀sìn yìí ọlọ́run sọ pé ẹ̀sìn òun ni kò sí nínú òwe kankan gbogbo òwe tí ń bẹ lọ́wọ́ gbogbo ẹlẹ́sìn míì yàtọ̀ sí Islam ṣíṣe rẹ̀ gangan fúnra rẹ̀ yàtọ̀ sí pé kò jẹ́ ẹ̀kọ́ lẹ́rìí pé tọ́lọ́run ní í ṣe ṣíṣe àwọn ẹ̀sìn yẹn gangan fún rẹ̀ ó tó fẹ́ rinlẹ̀ pé kì í ṣe tọ́lọ́run àgbélẹ̀hún ẹ̀sìn ni ẹ̀sìn àtọ́dọ́mọ ni orí ẹ̀sìn tó kù. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ọ̀rọ̀ sẹ́sẹ̀ ń bọ̀ àti wà láìpẹ́ inṣàlá nítorí pé ṣíṣe rẹ̀ gangan ń fi àgbélé ìsìtọ́lọ́hún èrò ráàpẹ̀ ń tọ́lọ́hún nínú àwọn ẹ̀sìn kẹsìn tí ń bẹ lórí rẹ̀ lẹ́yìn Islam. gbé ẹ̀kú wọ̀ mú ẹgbà dání má dàá dání hmm. láàpẹ̀ ntọ́lọ́ ni àbí ìlọsójúsun àbí ibú omi kan tó dára ẹgán táwọn èèyàn máa kì mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n máa rúbọ síbẹ̀ láàpẹ̀ ntọ́lọ́hún àbí àtẹ̀wọ́ pípa orin àti ìlú àtijọ́ òun láàpẹ̀ ntọ́lọ́hún èyí láàpẹ̀ ntọ́lọ́hún bẹ́ẹ̀ àbí àwọn onírin olókè olóòrùn olóṣùpá àwọn tí dáná tí wọ́n máa wó lulẹ̀ fún iná òun tí wọ́n máa pè lọ́lọ́run wọn èwo ni ọjà tọ́lọ̀ ń bẹ̀. àwọn àtọ́ tí ẹ̀fẹ̀ kẹgbórúkọ ọlọ́run rù nínú àwọn ẹ̀sìn yìí gan tí wọ́n máa pè àwọn lọ sí tọ́lọ́run tá a bá débẹ̀ ìtọ́ àwọn àmì pé ilé èsè tọ́lọ́run má mi religion ni ó ti wà lára rẹ̀ tí gbogbo ojú ọmọ rí báyìí nípa tí wọ́n ó sè ń bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n gbà ṣe kọ́mítì kan ní òfin mood of worship wọn order of service kọ́mítì kan ní òfin lélẹ̀ pé bá a ṣe máa ṣe jọ́sìn ilé ìjọsìn rí. ilé ìjọsìn mẹ́ta bá wà ládùúgbò kan ìkọ́ bẹ̀rẹ̀ tẹ̀lé aago mẹ́jọ àárọ̀ yóò parí sago mọ́kànlá ìkọ́ bẹ̀rẹ̀ tẹ̀lé aago mẹ́sàn-án yóò parí aago méjìlá ìkọ́ bẹ̀rẹ̀ tẹ̀lé aago mẹ́wàá yóò parí aago méjì kò ní papọ̀ mọ́ra wọn ẹlẹ́sẹ̀ kan náà ni o etí wọ́n sì mọ̀ sí mi ò ní bára wọn mu àsìkò ò ní papọ̀ tí wọ́n sì ò ní papọ̀ gbogbo eré ọmọ àfẹ̀yẹ pé kí ni yìí ṣe tọ́lọ́hún unlike Islam láì tí ì lọ sínú ayal Qur'anul Karim gbogbo orí ilẹ̀ ayé hmm. Nàìjíríà tàwa nínú ìlú Ọ̀fà yìí gbogbo olùfẹ́mẹ́ Nàìjíríà yìí kó Saudi Arabia United States of America hmm. Britain hmm. Canada Australia Indonesia Malaysia Pakistan Egypt Sudan Kuwait gbogbo countries ayé gbogbo ẹ tó ti rìn àjò lórí ayé rí tẹ́ ẹ lórí Spain tí àwọn afáwọn awáyé sọ lẹ́ẹ̀kan ẹ márùn ní ó kiri gbogbo ayé tí ò jù bẹ́ẹ̀ lọ. ẹ gbogbo òun ti ń bẹ láyé irú márùn ni. gbogbo ayé tí ò sí order of service kò síwèé kankan tẹ́nìkan kankan tẹ́lọ̀ pé bá a sì ṣe é rèé o gbogbo ayé sọ̀ látò ṣubú wọn rákà méjì wọ́n kì gbogbo ayé ní mẹ́kà ní mẹ̀dínà lọ́fà nílọrin ní kano ní mẹ́dùgúrí ní chad ní niger ní ghana ní kotonu gbogbo olú ayé rákà méjì ń súnmí gbogbo ayé rákà mẹ́rin ní sọ̀látò dórí àti aṣọ àti ìṣá ní gbogbo ayé ní mẹ́kà mukarama madina tó múnà wàrọ̀ cairo istanbul gbogbo olú ayé gbogbo ayé rákà mẹ́ta ní sọ̀látò magrib gbogbo ayé kò sí mọ́sáàsì kẹtẹ́ yóò dèrí láyé tí wọ́n wá kéèzájà anásùlẹ̀ wọ̀n fọ́tẹ̀ kó tó ké sọ́tò fàtíà gbogbo ayé fàtíà ni mọ́mọ́ kọ̀ọ̀kan ké lórí rẹ̀. Allahu Akbar. tá a fi kírun lọ́fà òrùwé kírun gbogbo kọ́ńtìsì ńbẹ láyé gbogbo òru ayé gbogbo abúlé ayé Allahu Akbar ló bẹ̀rẹ̀ gbogbo òrun. asalaamualeykum ló parí gbogbo òrun. tí ó yàtọ̀ uniformity tàwáhídù yìí ìjọ kan yìí láì tí ì mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run bá gangan fún rẹ̀ ìfihàn àpẹ̀sìn ọlọ́run lẹ̀sìn islam hmm. kì í ṣẹ̀ṣẹ̀ àgbélẹ̀hún kì í ṣẹ̀ṣẹ̀ ọmọ àtọwọ́dọ́mọ ẹ̀dẹ́ ènìyàn. kátó wá sọ yìí pé ọlọ́run gangan fúnra rẹ̀ Allah subhanahu wa ta'ala ọba tọ́já sánmà tọ́já lẹ̀ tọ́já èèyàn tọ́já lùjànù tọ́já màláyíkà ọba tọ́já òkè tọ́já oòrùn tọ́já atẹ́gùn tọ́já omi ọba tọ́já gbogbo ohun tí mi àti tí ò sí tá tójú ò lè rí tọ́ dáadáa aláwọ̀ kọ́lé kòkó lè ṣe. aláwọ̀ kọ́lé gbogbo lè ṣe yìí. ọlọ́ọ̀bà lọ́ba tó dá gbogbo nǹkan pátá ọlọ́ọ̀bà yìí gangan fúnra ẹ̀ wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tí ò sí èméjì pa ọ̀rọ̀ ọlọ́run ni àbọ̀rọ̀ ọlọ́run kan ọlọ́run bisimilayi rahman rahim alif lam mim. bisimilayi rahman rahim alif lam. آمين ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين níbẹ̀rẹ̀ surat Quran chapter two ní surat al-Baqarah aya kìíní àti kejì verses one and two ọlọ́run lẹ́yìn alifa uh, lam àti mim tẹ́gbọ́n lọ́mọ tó gbàlérò pẹ̀lú òrófò yìí torí pé aráàfin nílédè Lárúbáwá aráàfin ẹyọkùn so tó bá dá dúró báyìí tí aráàfin tí ò ní mú ìtumọ̀ wá ní ọ̀jẹ̀ àfi tọ́gbẹ́ ìjà aráàfin tí ó dorúkọ ní bí hamsa ti ti fàhàmìyà hamsa ti ń tàbá lò fún ọ̀rọ̀ yóò dání béèrè tiẹ̀ yóò dání ìtumọ̀ tó ká àfi béèrè ọ̀rọ̀ ni àfikún zayidun àfikún zayidun tàbá wíbẹ̀ hamsa ti ń àfi béèrè ọ̀rọ̀ ni etí ọ̀tá àmà la fi béèrè pé sẹ́sẹ́ dùn bẹ́ẹ̀ láàrin yàbí òsì o kọ̀díjà à muhammad muhammad ti dé alif àti lamu ọ̀hún àti lamu hal àfi bèrè bèrè ìsìfàmìyà ni ṣùgbọ́n tàbá ní alif lamim alif lara àbí yasin àbí hamim àti nítorí bẹ́ẹ̀ lọ. àwọn olùkọ́ àwọn olùkọ́ wọ́n ní àràfin ni tá a gé tí kò so mọ́ kejì ó dúró lọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ láti pé alif lami a sọ alam alif lami bẹ́ẹ̀ sì ni náà ní ń bẹ ń bí àwọn irinṣẹ́ kan tí máa sọ fíìlì mùdọ́rì ti dùn ti gbàjá sínú alif náà ní ń bẹ lam àti alam lamma àti alama lamu alif àti lam àti mímu ni tàbá ní alam amusati lam àti mímu náà ni òun náà lọ abẹ́rẹ́ surat bakọrọ Quran chapter two tí èsì èso ní ìtòlítùmọ̀ làwọn afọ́lẹ́ tàbí sèwọ́n pé Allahu a'lamu bi muradihi ọlọ́ọ̀lọ́mọ tó gbà lérò pẹ̀lú rẹ̀ ọwọ́ ni dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin tíra yìí o dhalikal kitab ismu lishara tíra yìí o tíra yìí o alikitaabu yìí o tíra ìwé yìí o ìwé náà látọ̀dọ̀ ọlọ́run ló ti wá o la rayba fihi kò sí èméjì lórí pé tọ́lọ́run ẹ̀mí tọ́lọ́run kan tàbá kaba hàn torí tàbá kaba ètò nítumọ̀ kejì dáálíkàlì kìtàbù láàárọ̀ ìb fi ìwò dàlẹ́ mọ̀ tàkì torí ẹ̀ ló fi ní dọ́t mẹ́ta tàbá wo bi rẹ́ẹ̀bù wa àti fi á rí i pé àmì kókó mẹ́ta ń bẹ lókè ẹ̀ tẹ́ bá sí gbogbo kùránì ayé wọ́n sọ pé tàbá pè ń bi tàbá pè alákọ̀ọ́kọ́ tàbá dàdúró mẹ́ẹ̀ ká má dànù dúró mi ẹlẹ́ẹ̀kejì àbí ká má dànù dúró mi àkọ́kọ́ ká lọ dànù dúró mi kejì. fíìgì ìhùdálẹ̀ mọ́tẹ́gì. tíra ìlú ọlọ́ọ̀ba ni tíra yìí. zálígà ìtàwọn ará ìgbàgbọ́. fíìgì ìhùdálẹ̀ mọ́tẹ́gì. inú rẹ̀ ní ọ̀nà ẹ̀ mọ̀ wá fáwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run guardians ìlú ẹ̀ la fi sí. olùbẹ̀rẹ̀ ọlọ́run lórí níbẹ̀rẹ̀ sọ́tò Furqan sura twenty five alukuran karim. tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil-alamina nadhira. ìgbàlá àbálùmọ́sọ al kalẹ̀ ètò ṣe láàrin irọ́ àti òdodo láàrin ọ̀nà mà àti ànà èmi mọ̀ sọ̀kalẹ̀ fún ànábì mi ẹrú mi ànábì Muhammad sallam tá a wá sírù náà ṣẹta A wọn àṣẹ nàdúró lílẹ àlàmínà nítorí kó lè jẹ́ olùkìlọ̀ fún gbogbo ará ayé òjíṣẹ́ fún gbogbo ará ayé kì í ṣe aráàsì nìkan kì í ṣe nigerians nìkan kì í ṣe whites nìkan kì í ṣe blacks nìkan gbogbo ọ̀nà ayé àṣẹ ló jẹ́ fún gbogbo ayé nínú alukur'anu karim nínú sọ́tà limron sura kẹta kurani aya ninety aya kọkàndínlógún láàyè tá a fa kọ́kọ́ gbẹnu lílẹ̀ ẹ̀ka fún mi ọlọ́ọ̀ni iná dínà ìdàlá islam. iná dínà ìdàlá ìlẹ́sìlá. ètò ìṣe ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run bá tọ́lá rẹ̀ ga ọlọ́run gẹ́gẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ fúnra rẹ̀ ètò ìṣe ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run òun àlè islam òun lẹ̀sìn islam ẹ̀sìn lọ́dọ̀ èmi ọlọ́run islam ni kì í ṣe gbogbo ẹ̀sìn tó kú tẹ́ ń ta yẹn nínú sọ́ra yìí kan Quran chapter three verse eighty five aya kejì san kílẹ̀ kan. wa man yabtaghi ghayra l-islami dinan falan yuqbala minhu. ẹnikẹ́ni tó bá lọ ṣe ẹ̀sìn ní ìyàtọ̀ sí Islam tó bá wẹ́sìn ní lọ yàtọ̀ sí Islam láti ṣe fún Ọlọ́run falan yuqbala minhu Ọlọ́run lánláéláé àtòní di ọ̀la àlùkìyàmà gbére a ò ní gba ẹ̀sìn rẹ lọ́wọ́ rẹ̀ wọ́n wà fìlà ọ̀rọ̀ ti o ayé jẹ president láyé o lè di gómìnà o lè di senator o lè di house of reps o lè di house of assembly o lè di chairman local government o lè di philanthropist o lè di billionaire o lè di gbogbo téèyàn dà o lè di cjn ṣùgbọ́n kọ́ alùpàmù ò ní dáa fún un ọ̀run ò ní yẹ ń bá kú tó sì ẹ̀sìn mẹ́ ìpàdé ọlọ́run tí ń ṣe islam wọ́n wà fi láàkẹ́rọ̀ tí mínà kọ̀ sírin tó adìlá alùpàmù ọ̀tọ̀ wà náà losers nínú àwọn tí ó pòfò tí ó pàdánù ni ó wà islam yìí ni wọ́n á ní ká sọ̀rọ̀ lórí rẹ̀ ìgbàgbọ́ òdodo nínú ẹ̀sìn àti àmúlùmọ́lá àṣà ìṣe ilẹ̀ wa ní nàìjíríà pàápàá jùlọ àrí yorùbá tá à ń dàpọ̀ mẹ́sìn tá a fi sọ pé ìsàmù lọ́pẹ́ àmọ́ sọ̀rọ̀ wọ́n ní bí ẹsẹ̀ máa ń sọ òwe mi oṣù sí sam tó kò sí ti jẹ́ màlẹ́ kò sí bọ́lọ̀ ìmàlẹ́ nínú kùránì kò sí náà ní sàlẹ̀ ọ̀sálà wọ́n ní ìmàlẹ́ òní káwọn ọmọ sọ̀rọ̀ àwọn ìmọ̀lá ìgbàgbọ́ kí ni ìdájọ́ ìsàmù lórí ẹ̀ wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí ọlọ́wọ́ bá tọ́ dá èmi àtẹ̀yìn tọ́lá ànábì wa Muhammad sọlá ọ̀sán sẹ́sì gbogbo ara ayé gbóngbóri iṣẹ́ tẹ ẹran sórí ilẹ̀ ayé orí tawhid ìmọ̀lọ́run lọ́kan orí kejì tawhid oní ashirk ìdáǹkàmí ìpamọ́lọ́run ìmọ̀lọ́run lọ́kan lọ́lọ́run fẹ́ràn ìyẹn lọ́wọ́ sì tọ́ka sínú sọ́tò Zumar sura fatina al-Qur'anul Karim sura kọkàndínlógójì. So, àyà sixty five rẹ̀ wàlàkọ̀dọ̀ òhìyà ilẹ̀. wàlàkọ̀dọ̀ òhìyà ilẹ̀ ìgà wà ilẹ̀ lẹ́nìnà mi ò gàbàlígà lẹ́yìn náà ṣọ̀rọ̀ gíga láyà àbàtà náà mọ̀lúkì. لئن أشركت ليهبطن عملك ولتكونن من الخاسرين فلله فاعبد wọ̀gọ́ mìíràn ṣáàgìrì. ọbẹ̀ dá nǹkan mí pọ̀ mọ́ mi. ìrí ànábì Muhammad ọ̀sọ́làm by implication ẹ̀yin ara ayé tẹ́ẹ̀bẹ́ ilé dá nǹkan mí pọ̀ mímí ọlọ́run tẹ́ẹ̀bẹ́ ilé associate partner pẹ̀lú mi tẹ́ẹ̀ mú ẹlòmíì lórogún mẹ́mí ọlọ́run làyà àbàtọ́ nínú àmàlùkì iṣẹ́ ìwọ́ tó o sì bẹ́ẹ̀ ọ bàjẹ́ irun rẹ tó kí yó bàjẹ́ àwẹ̀ rẹ tó gbà yó bàjẹ́ ájì rẹ tó lọ yó bàjẹ́ ọmúra rẹ yó bàjẹ́ sàkátọ̀ yọrí yó bàjẹ́ ìdábípọ̀ rẹ tó ṣe rí yó bàjẹ́ àṣkárì rẹ tó ṣe yó bàjẹ́ tìlẹ́wàtò kùránì kìrìm rẹ yó bàjẹ́ láyé asọ́tàlẹ̀ yá àbàtọ̀nà amaluk iṣẹ́ rẹ yó bàjẹ́ ọlọ́run tó lo nǹkan méjì nínú ọ̀rìn iṣẹ́ tá a fi kápá mọ́rọ̀ olùlámù wàláhì tàlà. wàlá padà òhì ilẹ̀ yìí. láàmù tó bẹ̀rẹ̀ mu wá tí àlè lọ́kọ́ sam láàmù tá a fi ń pilẹ̀ ìbúra ni bí ìgbà tó lọ́n fẹ́rẹ̀ ìbúra pé mo fẹ́rẹ̀ àmì búra ọwọ́ àlọ́ nínú ta òkìdí àfàkìlà nínú kápámọ́ táwọn pé dájúdájú la yá àbàtọ́ náà amaluk iṣẹ́ rẹ tó da nǹkan mí ìpọ̀ mẹ́mi ọ̀dọ́ ìwọ́n tó ń kiri tó ń bẹ́ẹ̀ gbọ́n ìwọ tó ń kírun tó ń sọ̀sùn ìwọ tó ń kírun tó ń sẹ̀sàgbó ìwọ tó ń kírun tó ń bá bọ̀yà ìwọ tó ń kírun tó ń sọ̀rọ̀ òbejì ìwọ tó ń kírun tó ń takọ́sì ìkàkánulé ìwọ tó ń kírun tó ń mẹsẹ̀ tó ń pọ̀fọ̀ gbogbo ànúwà ò ṣirk la yà àbàtọ̀ nà amaluk iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ irun rẹ̀ ó bàjẹ́ àwọn rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ kọ̀ parí síbẹ̀ wàlá takunanna minal khasirin ó tún á lò wàláhì ẹni bá da nǹkan mí ìpamọ́ mi yóò pòfo lọ́rùn yóò pòfo yóò lùsì lọ́rùn kò ní í jèrè ìyẹn láfa tó fi jẹ́ yí pé ìgbàgbọ́ Islam ìgbàgbọ́ kan ní tí a faramọ́ ìmọ̀ àmú orogún pẹ̀lú Ọlọ́run ìgbàgbọ́ kan ní tí a faramọ́ wahdaniyatullah ìjọkọ̀ oṣù Ọlọ́run Ọlọ́run fi rinlẹ̀ ní chapters rẹpẹtẹ verses rẹpẹtẹ nínú Al-Quran àwọn sura Al-Quran àwọn àwọn ayat ọlọ́run fi rẹ̀ ẹyọ kan oṣù lòun kò sì sí ti jẹ́ orogún pẹ̀lú òun bèlè pé ẹ máa pe nǹkan míì mọ́ òun àbẹ́ máa sin nǹkan míì yàtọ̀ sóhun ẹ ń bẹ́ ilé pe nǹkan míì mọ́ lọ́run àtẹ̀tọ̀ fọlọ́lẹ̀ ti ń sin nǹkan míì ìkíní kejì wọn inú náà wọn lọ́lọ́run fún àpèjúwe nínú Al-Qur'anul Karim súrà tí gbogbo wa mọ̀ lórí orin suratul ikhlas wa kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nbẹ qul huwallahu ahad. qul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakul sọ fún ẹ̀rí àníbí ọ̀sọ́làm wíkẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tó tó dálẹ̀ tó dá gbogbo ẹ̀dá ahadun ẹyọ kan oṣù ni kìí ṣe méjì kìí ṣe mẹ́ta bìlẹ yóò jẹ mẹ́ta lọ́kan tí ọbẹ ètò ìṣirò gan mu ìṣirò tá à ń kọ́ ní schools kọ́ bá mu àní one plus one plus one is equal to one kò sí tíṣà tí wọ́n máa kẹ̀ fún yàrá ẹ̀kọ́ gbà wọ́n fún yẹn ní zero ni over ten tàbí ten báyìí dàbí zero over hundred kò bá arithmetic mu one plus one plus one is equal to three there is no, no trinity in Islam no trinity kò sí ti jẹ́ trinity mẹ́ta lọ́kàn kò sí ti jẹ́ bẹ́ẹ̀ wàhádàníyàtúlá ahadi sọ fún allah ahadun ẹ̀yọ̀ kò so ni aláhu sọmadẹ òun lọ́ba tí gbogbo ẹ̀dá gbogbo kata lọ sọ́dọ̀ ẹ̀ ọba jírònú kan ọba tá à ń ké sikú bíi abùkátà wa ọba tí o sì bí kankan tá a sì lè rí bùkátà wa bíyá n tá à ń fẹ́ àlè rí mòmí n tá à ń fẹ́ àlè rí àbùkù mbẹ́ àfi lọ́dọ̀ rẹ̀ nìkan lam yalid wa lam yulad ọba tí o bímọ tí wọn ò sì bí lámìyàlídì kò bímọ bíbí ló lò ń bẹ yẹn òun ò bímọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọmọ tìṣe ọ̀rọ̀ ẹ̀ ti ṣe bọ́ ẹ ti dà nǹkan mí ìpamọ́ kò bímọ wàlámù yìí ládì wọn ò sì bí òun náà kò ní òbí kò ní bàbá kò sí ní màmá kò sì tọ́sí kò ní nínú suratul hadid sura fifty seven ní suratul hadid sura kẹtàdínlọ́gọ́ta Qur'an ààyè ẹlẹ́ẹ̀kẹta rẹ̀. ṣùgbọ́n ntọ́jà ni kákẹ́ ayẹ kìíní sí kẹta ṣùgbọ́n ayẹ kẹta gẹ̀rẹ́ á قولوني نسبح لله ما صبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض له ملك السماوات والأرض يحيي ويميت وهو بكل شيء عليم وهو على كل شيء وهو على كل شيء قدير هو الأول هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم kùránì ti dẹnu jẹ afa ọ̀rẹ́ mi ìdíyàs kọlọmọ àsanlẹsàn rẹ sùúrù àtàmà ti fẹ́ wọ sura tó bẹ̀rẹ̀ pẹ̀lú sabaha yìí pọ̀ nínú kurani pàápàá jùlọ bí oṣù mẹ́rin ọ̀pọ̀lọpọ̀ sura rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú sabaha sabaha àbí yusabihu so wọ́n ti lè wọnú ọgbà yìí kéyìí lọ ọlọ́wọ́ sọ lẹ́sàárì alhamdulillah aya kẹta Quran chapter fifty seven verse three ọlọ́ni wọlé awwal èmi lọ́ba àkọ́kọ́ ọba tí nǹkan kan máa ń ṣáájú ẹ̀ bẹ́ẹ̀ ọba tó ń gẹ́gẹ́ òsì ní ìpìlẹ̀ kò sí ìbẹ̀rẹ̀ fún òun nǹkan kan ò sì máa ṣáájú rẹ̀ bẹ́ẹ̀ wàlá àkírù olóba àkẹyìn ńgbà tí ó wá sí gbogbo nǹkan mọ́ tí sọmọ parẹ́ tilẹ̀ parẹ́ tóorùn parẹ́ téèyàn parẹ́ tí gbogbo nǹkan ti kú tí ó sì nǹkan ti ń sẹ̀mí mọ́ òrè kò sí ní ọ̀sẹ̀ kù òun ni àdọ́ irú òsì àlùbáfínù òun lọ́ba tó hàn láì rí sójú báyìí òòrùn tí ń bẹ sẹ́mà fi hàn pé ń bẹ sẹ́mà òkè wà ń fi hàn pé ń bẹ ilẹ̀ tá a gbọ́ lórí ẹ̀ fi hàn pé ń bẹ torí pé orílẹ̀-èdè wo president wo nation wo scientist wo technologist wo lọ́dà sọ́mà lọ́dà lẹ̀ sáà lè rí kankan tí ń bẹ tí ọ̀rẹ́ rí tọ́ da ẹ lè rí abẹ́rẹ́ tí ò rí industry to manufacture rẹ̀ ẹ̀ dáhùn a lè rí fílà tí ọ̀rẹ́ rí tó mú a lè rí àwàdí tí ò sí tó ṣe a rí bàtà tí ò sí tó ṣe a rí saint lọ́fíńdà tí ò sí iléeṣẹ́ tó ṣe. kò sí. alẹ́ rí ilé tí ó lálẹ́ hù tí ó ní yàrá tí ó ní pálọ̀. alẹ́ rí àga tí ó lálẹ́ hù. ta ló dá sẹ́mà ta ló dá lẹ́nu ẹ̀dá. ìta àárín wàfi ọlọ́run tó láàrin ga orí wàfi àǹfọ̀sẹ̀. wàfi àǹfọ̀sẹ̀ gan àfàlà tó bó sí ro. ẹyin kẹkẹ fún ayé rí lẹjẹ lórí kọlọ bá ń bẹ yọ kó ni ọlọ́run abẹ́ ríran ni ẹ wúra ò tún wò ó ta ló ṣe orí ta ló da irun tí ń bẹ lórí tá à ń fata à ń bẹ̀ láti yọ ọdún yìí èyí ṣe tí ọ̀tàn a bá sì fi búrẹ́dì kó orí pọ̀ àwọ̀ ni ó sì kó sínú lábẹ́ àwọ̀ yìí òkè tí irun wà náà rèé òkè àwọ̀ náà ni irun wà mọ́ kò sí lábẹ́ a sì gẹ́gẹ́gẹ́ kọ̀ tán afáfá wa kọ̀ tán ta ló ṣe ọ̀nà òde kẹlẹ́ngbà jáde síta bá a ṣe ń retó tí ọ̀tàn tá a bá sì la èyí bí kò sí ìkànnì bẹ̀ mí ìgbòlọ́kàn èèkan náà sì ara tí wọn ti ń bá wa rí bọ̀ látọ̀ àti dáyé tó gbà tá náà darí ta ló ṣe yún ní wa gẹ́gẹ́ rí ló jẹ́ lórí pọ́lọ̀ bá ń òfi àwọn ọmọ afọlá gbogbo ọlọ́run sọ́ọ̀tù tóòrù sọ́ọ̀tù tóòrù ní Quran chapter fifty two ayah thirty five to thirty nine rẹ̀ ọlọ́run ní amúkúlẹ̀kù mi ń gẹ̀rì ṣẹ́yìn. amúkúlẹ̀kù mi ń gẹ̀rì ṣẹ́yìn mi ń gẹ̀rì ṣẹ́yìn amúkúlẹ̀kù. amúkúlẹ̀kù sàmáwá ti wà lárúdì bàlá yóò kinu. ọlọ́run ṣe é rò wípé ẹ̀ ń bẹ fúnra ara yín tó ọ̀sẹ́ni kàkà da yín ni hmm. amúkúlẹ̀kù mi ń gẹ̀rì ṣẹ́yìn ẹ kàn dé nbẹ fúnra yín tí ọ̀sẹ̀ ní kankan tó da yín. amúhùn kọ́ ìlú. abẹ́yìn lè lára yín tẹ́ tó ń da ọmọ tí ń jáde lára yín. èwo ni èwo ni bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀. sáwọ́lá dára wa. à ń bẹ tí ọ̀sẹ̀ ní kankan tó da wa. sáwọ́lá dá àwọn ọmọ. àwọn adá bàbá wa àti màmá wa. àwọn kúlùkù mi lọ́gbẹ́ ìrìnsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ kọ́lì rìn lórí ẹ̀ tí bàálù ń bà lórí ẹ̀ tí tírẹ́nì rìn lórí ẹ̀ tọkọ rìn lórí ẹ̀ tọkadà ti kẹ̀kẹ́ rìn lórí ẹ̀ ẹ̀gbẹ́lẹ́ lórí sẹ́yìn lẹ́dà ọlọ́ọ̀lẹ́ màmúdájú ń tẹ̀sí kẹ́ẹ̀dá nǹkan mẹ́kọ̀ọ́ mọ́mọ́ ẹ̀ máa ń tẹ̀sí ni. ọlọ́run tó láre ga ó mọ̀ padà sí sọ́tòlì Ikhlas ó ní lámìyàlejò ọ̀làmìyòlàd hmm. èmi lọ bá tí òbí mọ̀tẹ́nìkan kò sì bí èèlóbi èèní bàbá èèní màmá èèsì lọ́mọ èèbí máa bíbí lọ́sọ̀n ọwọ́ àkú kó mú lọ́mọ tọ́yẹ ká sọ̀rọ̀ rẹ̀ so mú yẹn lọ́mọ a ní òbí wọn fáyìn torí pé kò ní yàwó kò sì ní bàbá kò ní yà so mú ẹnìkan lọ́mọ ń gbà náà fúnra rẹ̀ ó sẹnìkan láyàfẹ́ ọmọ rẹ̀ nínú sọ́ọ̀tù Mariam Quran chapter nineteen sọ́ọ̀tù Mariam láti àáyà eighty one dé parí sọ́ọ̀tù Mariam ọlọ́run tó lárí gáfi sọ̀rọ̀ tọ́pọ̀ nípa ìjọkùn oṣù rẹ̀ àtàlágbára tó jẹ́. wàhálù takadà rahman. wàhálù takadà rahman walada. laqad jidum shay'an idda. ọlọ́run wà kọ́ọ́lù wọ́n sọ wípé àwọn olùkọ́ tọ́lọ́run sọ wípé ìtakadà rahman walada ọlọ́ọ̀bà àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ó ti mẹ́nìkan lọ́mọ ọlọ́run mú yẹn lọ́mọ ó ti mú lágbára sí trosting sand. lọ́kọ̀dé kí ìdùn yọ̀yà ní ìjà. ètò ẹgbẹ́dẹ lọ́rọ̀ tó tóbi lẹ́sẹ̀ yìí ọlọ́run ni ẹgbẹ́ nǹkan tó tóbi dé ní ìbàjẹ́ lọ́dọ̀ mi. Tagalu ìbàjẹ́ tẹ ẹgbẹ́dẹ́ yìí. Takadu sàmá wá. Tagalu sàmá wá dùnyẹ tẹfà tọrùnà mi lòhùn. Wọ́n tó ní ti sàmàlẹ̀ torí ẹ̀ ya tí ó máa fàyà. Ẹni. E وتشعر السماوات يتفطرن منه وتنشق الأرض ó tó ní etí lẹ́wọ́ torí ẹ̀ máa rí. wàtàkìrú jìbàlù hàdà. ẹ̀rẹ̀ tí ó lè rúkúrú bẹ́ẹ̀ fọmọ ti sọ́dọ̀ mi ẹ lọ kọ́ mama mi. ọmọ ayé ń gbẹ̀gì ìlà máa ní ayé àdàkìdà wà ládàá. kí mẹ́ni kankan lọ́ọ́ ma. ìyàgòlù máa ń fi sàmà wá àti wà lárúdì ìlà àti rámánì gbogbo ti mẹ́sàn-án àtìlẹ̀ yóò padà wá bẹ̀mí ọlọ́ọ̀bà rahman lẹ́rù ni ee lọ́mọ kankan ẹrú mi gbogbo ohun tí ń bẹ sánmà àtìlẹ̀ gbogbo tí ń bẹ sánmà àtìlẹ̀ ó sì padà bá mi lẹ́rù mi ni. àwọn àyà wọ̀nyí àtàwọn akẹgbẹ́ ẹ̀ ti ń bẹ ní alukuran ń fèrè lẹ̀ fún wa wípé ẹyọ kan oṣù lọ́lọ́run ẹyọ kan oṣù tí ò wá fẹ́ orogún ni ẹyọ kan oṣù tí ò fẹ́ orogún ni kò fẹ́ partnership kò fẹ́ kẹ́nìkankan dà nǹkan kan pọ̀ mọ́ pé ní ọgbà mi lẹ̀ òní ọ̀ là mí òun náà sọ mi dọ̀ lọ́la òun ní òjẹ́ ní ṣe láyé ibẹ̀ lọ́wọ́ wà ibẹ̀ lọ́la wà bí ipá ní nǹkan tá a máa sọ la kẹ́nìkan yàtọ̀ sọ́la ọlọ́run bí ipá bọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àrẹ ọpẹ́lọpẹ́ nǹkan kan yàtọ̀ sọ́pẹ́lọpẹ́ ọlọ́run tó fi lágbẹ́jà sí sábàbí níparí Suratul Isra tá a fa àkọ́kọ́ ké kí wàá tó bẹ̀rẹ̀ aya méjì tó parí Suratul Isra Quran chapter seventeen verses one hundred and one and eleven ọlọ́run ní. kò lè lò ńlá àwìnú rahman ayyamma tad'u falahu al-asma'ul husna. ilé àlọ́ sọ́lá sọ fún mi pé tẹ́ ẹ bá fẹ́ pè tẹ́ ẹ fẹ́ tọrọ nǹkan ẹ fẹ́ wá ìsọ lọ sọ́dọ̀ ọba tó nìyí ẹ má pè láwùkọ̀ yá hílù ẹ má pè yá ìbìlísù ẹ má pè yá jibrilu ẹ má pè yá mikailu ẹ má pè yá israfil ẹ má pè yá muhammad sallallahu alayhi wa sallam tààlẹ́ pè kò yẹ ẹ sọ pé yá allahu àwídùn àwọn ọ̀rọ̀ àyàmà. èyíkéyìí tẹ́ ẹ bá pè ọ́ báwo kọ́ mi bọ́lá àwọn ẹ̀ sọ pé yà á lílu báwo ẹ̀ sọ pé yà á sàkù báwo ẹ̀ sọ pé yà á sísù báwo ẹ̀ sọ pé yà á wàhábù báwo ẹ̀ sọ pé yà á làtẹ́fù báwo ẹ̀ sọ pé yà á yù báwo ẹ̀ sọ pé yà á kọ̀ yòm. ẹ pè káwọn àwọn orúkọ mi kẹ́ ẹ fi tọ́ sàtẹ̀mọ́ sọ́dọ̀ mi kẹ́ ẹ fi tọ́rọ̀ nǹkan lọ́dọ̀ mi ẹ bá pè nǹkan mí yàtọ̀ sí mi. Quran chapter seventeen verse one and ten Suratul Isra ayé ọgọ́rùn-ún lé mẹ́wàá. ayé máa dada ó fẹ́ràn òun. ẹ ẹ lọ́nà sọ́ra mi mo fẹ́ fi sọ́ra mi ṣe ní ayé àwọn. nínú sọ́ọ̀tù gọ́ọ̀fẹ́r Quran chapter fourteen sọ́ọ̀tù gọ́ọ̀fẹ́r sọ́ra ogójì ayé ọgọ́ta wà á kọ́lá rọ́ọ̀bù kùmù dùn. kọ́lá rọ́ọ̀bù kùmù dùn ní azẹ̀yìnbílọ́gùn. ọlọ́run ọba ayé wà á kọ́lá rọ́ọ̀bù kùmù ọlọ́run ní alihamudulilayi rọ́bìlì alamin wàkọ́ọ́lá rọ́bùkún ọlọ́run ọba gbogbo ẹ̀dá èmi àtẹ̀yìn àtàwọn tí ò sí ń bí tèè dórí ẹ̀rà tèè dórí òkòló tí ń bẹ lábẹ́ ẹ̀lẹ̀ tèè dórí ẹja tí ń bẹ nù bú òkun tèè dé olórí alákà tí ń bẹ nù òhò tèè dórí eh, gbogbo tí ń bẹ. wàhálà rọ̀mù gbogbo ọ̀sẹ̀ni mi lọ́gọ́n. ọkùnrin kọ́lé kókó wà rọ̀ ọ̀sẹ̀ kókó mùdábírù mọ́ọ̀rẹ̀ kọ́ ọlọ́run ọba yín olùdá yín olùpèsè fún yín olùdarí àlámọ̀rí yín alágbára lórí yín ọba tó pa ọba tí ń da yín tí ó pa yín ọba tí ó jẹ́ ìdílé ń jẹ́ ọ̀dájọ́ ọba tẹ́ sábọ̀ fún kọ́lá rọ bukodi ọ̀hún ẹ̀sàjìbìlà kan ọlọ́run ọba wa ń sọ fún wa ẹ máa pè mí ọlọ́run àsàjìbìlà kan ẹ bá pè mí da yín lóhùn kò ní ẹ pé Muhammad sallallahu alaihi wasallam náà sọ̀rọ̀ sọ pé ká pè Muhammad sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ pé wọ́n pè ká pè ya shaitan ya ibilis. Mm -hmm gbèlè yàrá lọ́kọ̀ yà inú tẹ́lẹ̀ kankan ọmọ ẹ̀ gbèlè yà ṣàdàṣà kíní kan wọn ní bẹ́ẹ̀ máa ń pè wọ́n báyìí ọlọ́run ni ẹ pè ọlọ́run ni a pè kò lè mi ó pè kò lè kẹ́yìn ó pè ta ló ní a pè wà á kọ́ lọ́wọ́ kó kóhùn òun ni àṣàjì mi lákùn ọlọ́run ni èmi ni ẹ máa pè é máa dá yín lóhùn. iná náà lè bá dọ̀tí. سيدخلون جهنم داخرين gbogbo ẹnikẹ́ni dùá àlìbádà ni Adua hmm. ṣíṣe ẹ̀sìn ni hmm. a gbọ́dọ̀ sẹ́rí ẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hún lè sọ wípé ẹ ń bá ẹ ń bá fi èmi ọlọ́ọ̀ balẹ̀ tí ọ máa pè mí fún bùkátà rẹ̀ òun fún tọ̀ sínú jáde mọ́jọ́ ọ̀dájọ́ yóò di yẹpẹrẹ ń bẹ̀ wàlíyàdùbìlà ọlọ́run jẹ́ náà sọ́tò gọ́fẹ́rù nù Quran chapter forty verse sixty ní ọlọ́run wa sọ pé ẹ máa sọ pé ya Allah àbí ya Rahman àbí ya Hayyu ya Qayyum ya Rahman Rahimin ya Dhal Jalali wal Ikram wahabu Wahhabu razak, Razzaq Alimu ya Fattah àti tọ́ba wù náà orúkọ rẹ̀ èyí tẹ́ bá rí ẹ pé mẹ́ẹ̀ mi mú la orúkọ tọ́ da òní. láyà wàrà lẹ́kùn òní ayàtọ̀ tẹ̀lé. وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ọba tó pé lámìyà tàkìdì wà ọba tí ọmọ ẹnìkan kan lọ ma wà kún làwọn sàrẹ́ kún fèlè mọ́lòkì ọba tí ò ní orogún nínú ọlá rẹ̀. bele pàmò gbé ọmọdé àgìdì kankanlẹ̀ ńkọ̀rọ̀ yàrá bèlè pàmò sìgìdì bèlè pàmò ojú odò bèlè pàmò bele bèlè pàmò òṣùpá bèlè pàmò igi àbókè ọba tí ò lórogún nu ọlá rẹ̀ ọba àsonú agbára ọba àsonú ọlá rẹ̀ ọba tó ní sẹ́mà ọba tí ń dẹ̀dà tí ọba gbogbo ẹ̀dá jìdí ń jọ ọ̀dájọ́ tí ọmọ ẹnìkan kan lọ́ọ́ ma tí olóògùn lọ ọlá rẹ̀ ọ̀ya. alhamdulillahi alladhi lam yattakhid waladan wa lam yakul lahu sharikun fil mulk wa lam yakul lahu waliyyun min adh-dhulli wa kabbirhu takbira. ọba tí ò ní ọ̀rẹ́ ayò nínú àwọn ẹ̀dá rẹ̀ nítorí pé ipa rẹ̀ ọ̀ka bùkátà tọ́ba ní lágbájá lọ́rẹ̀ẹ́ tó lágbájá ń kò ní òfun yóò mọ rẹ ní fọ̀rọ̀ lọ yóò mọ rẹ ní tí ọmọ ọkọlọ ti ń tọ́ba fẹ́ ṣe é ṣe é ṣe ọlọ́ọ̀ni mi ò mẹ́ni kankan lọ́rẹ̀ẹ́ nítorí pé mo lẹ́ nítorí pé mo yẹ pẹrẹ nítorí pé pa àmì ọ̀ka bùkátà mo á nídìí nǹkan sọ̀rọ̀ àǹdí ibi tí wọ́n mọ̀ náà mi lọ́wọ́ bíi tàwọn ọmọ ẹ̀dẹ́ nìyà ọlọ́ọ̀ni ò sí yín fún mi ọlọ́run yẹ̀kún lọ́hùn wọlé yomina zulu wakabiruhu takibira. ọbí tọ́tọ́ fọlọ́ ọba tó tóbi kọjá gbogbo ẹ̀dá yìí ẹ máa ṣe fún ẹ má dá nǹkan mìíràn pọ̀ mọ́ ọlọ́run tọ́lá rẹ̀ ga nínú sọ́ọ̀tù nìsa láàyà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú rẹ̀ Quran chapter four ní sọ́ọ̀tù nìsa àyà forty eight àti àyà one hundred sixteen àyà kejìdínláàdọ́ta. àtàyà ọgọ́fà òde mẹ́rin àyà forty eight àti one sixteen ọlọ́run tọ́lá rẹ̀ ga tọ́lá rẹ̀ ga yìí ọ̀ ń sọ fún èmi ọba ọba mi ò lórogún ó sì wáá jẹ́ àmọ̀ wípé ẹnikẹ́ni tó bá darogún pọ̀ mọ́ òun tọ̀hún ó ti sọnù ní ìsọnù tọ́ náà ẹ̀ tí ò lè padà sójú ọ̀nà mọ́ aya àkẹ́ o mo kàn án lẹ́ẹ̀. aya ti one sixteen ntẹ bẹ̀rẹ̀ aya àtàkọ́kọ́ lè bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí ẹ̀ pẹ̀lú nǹkan mi tó ń túmọ̀ sí pé tẹ́ ẹ bá dorogún pọ̀ mọ́ lọ́hùn tẹ́ ẹ ń ṣe nǹkan kí nǹkan tí wọ́n máa ń ṣe ń lẹ̀ wá tá a wà nù rẹ̀ yìí tá à ń pè lásà tí ìsásà tẹ́ pẹ́ bọ́ ni òun tó wọn pàdánù lọ́rùn iná ní ọwọ́ lọ́lọ́run tọ́lá rẹ̀ ga lè sọ fúnra rẹ̀ nínú àwọn àyà ọ̀yà. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله لا يغفر أن يشرك به dájájú èmi ọlọ́run bò ní foríjì kéèyàn dorogo pọ̀ mọ́ òun ẹnikẹ́ni tó bá da nǹkan míì pọ̀ mọ́ ọlọ́run níbi ìgbàgbọ́ rẹ̀ ni o níbi ìjọsẹ̀ fún ni o níbi ká máa pè ní o ká fọlọ́run lè àmọ́ pọ̀ lọ́run ká máa pè nǹkan kí nǹkan gbogbo ohun tí ń jẹ́ ànúwá ò ṣẹ́rìkì ìní forí àwọn ẹbọ ìjẹ nígbà dorogo pọ̀ mọ́ mi wọ̀nyẹ́ fẹ́rù máa dúnà dálé kálí mọ̀ yíyá sọ́wọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ míì tó bá yàtọ̀ sí ẹbọ ọ̀hún máa forí ẹ̀jẹ̀ ní tó ń bá bẹ̀. ẹbọ yìí wá ní àṣà àti ṣe ilẹ̀ Yorùbá eégún gbígbé mm-hmm, Ṣàngó bíbọ mm-hmm, Ọ̀ṣun bíbọ Ọya <laughs>